dúpẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé lórí ètò yìí ètò wa reviving the human half hour ìtanijí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ́n ṣẹ́jú abẹ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kó má ṣàjọ ṣe nìkankan wa láǹfààní bàtà máa gbéyẹ̀wò lénìí òun náà ni aburú tó wà níbi ìmágba owó èlé àti ọ̀nà àbáyọ rẹ̀ àwọn tó bàbá gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheikh Kamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala wa ra'ahu bismillah falyatafaddal mashkura. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi aba'a al-bay'a wa harrama ar-riba ọba tí ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká máa tajà ká máa rajà ká máa rówó náà nírọ̀rùn ọba yìí náà lọ́ba tí ó wá ṣe owó èlé ní èèwọ̀ káwọn kan máa gba eh, èlé lérí owó tí wọ́n bá yá àwọn èèyàn ọlọ́run ṣe léwọ̀ fẹni tí ń gbà ọlọ́run ṣe léwọ̀ fẹni tí ń yà nítorí kí ayé wa ó lè rójútu nítorí kí ayé wa ó lè dáa kí ọ̀run tá lọ náà kò lè dáa. wọ́n bá di wàhálà sí ọrùn àwọn tálíkà tí wọ́n ní bùkátà láti ya owó lọ́dọ̀ àwọn tí wọ́n ní ọba tó ṣe báyìí ọba náà lọ́ba tí a dúpẹ́ fún wa salatu wa salamu ala nabiyina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá nabuwa muhammad wa ala alihi kọ́sọ̀ bá gbogbo àwọn aráalé wa asahabihi ajma'in àti gbogbo àwọn sahaba yìí lápapọ̀ èyí tí a fẹ́ gbéyàwó èèyàn miami lásìkò yìí òun náà ni àríbá owó èlé gbígbà wa khuturatuhu àti ewu tó wà bí kéèyàn máa gbowó èlé àbí kéèyàn máa yáwó èlé wa atharuhu àti àwọn aburú tí máa bẹni tí ń yáàyàn lówó èlé àtẹni tí ń gbà tí ọlọ́run bá aláà tó sàlàyé fún wa tá sallallahu alayhi wa sallam lẹ́yìn náà kí ni ọ̀nà àbáyọ ẹ̀yọ́ mayami alukur'an ẹ̀rí alukur'an tí ọlọ́run sọ̀kalẹ̀ fún wa wà manhajul hayat òun náà ni ọlọ́run aláàgbé kalẹ̀ fún wa tí yóò máa darí ètò ìsẹ̀mí wa alukur'an kitabullah kitabul hidaya òun ni tíra ìfinimana òun náà ni alfurqan tí ó máa jẹ́ àmà yàtọ̀ láàrin ọ̀nà burúkú àti ọ̀nà dáadáa tí ó jẹ́ àmà yàtọ̀ láàrin àwọn iṣẹ́ burúkú àtàwọn ṣẹ́ dáadáa tó jẹ́ àmọ́ ẹ̀tọ́ láàrin àwọn kan táàsì táàfi dolórí re àti táàsì táàfi dolórí ibú kọ́lọ̀mọ́sẹ̀ ní kọ̀ọ̀kan lólórí ibú o ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa àbáha kasbal halali islam wa sílẹ̀ tó fún wa ká máa ṣiṣẹ́ ká máa ṣòwò kálíbà máa rówó ná wa haraba zulma ọ wá sí àbòsí ó sì ilé wọ̀ ara àbòsí òun náà ni pé káwọn kan kí wọ́n máa yá wa lówó kán máa wá fi lé owó tí wọ́n yá wa yọ́mọ̀ wá jẹ́ pé wọ́n ń ṣàbòsí fún wa ìmọ̀ ṣàbòsí fáwọn tálíkà tí wọ́n fẹ́ yáwó àwọn tí wọ́n ní bùkátà tí wọ́n fẹ́ yáwó òun náà ni wọ́n ń pè ní àríbà owó èlé ẹ̀rí àwùjọ wa lénìí àlùmùtsáwà olùyàwó máa fi fákìrì ṣedìdì ẹ̀rí pé òṣì yìí ń pọ̀ sí jojoojúmọ́ ni ìdààmú yìí ń pọ̀ sí ni àìríjẹ àìrímu àìríná ọ̀pọ̀ láwùjọ wa tó jẹ́ pé kò já gbádùn ayé kò já gbádùn ẹ̀sìn kò sí nǹkan kan tó fà á tó ju owó èlé lọ àwọn tó ń gbọ́ owó èlé wọn làwọn ò ní yé máa gbà á àwọn tí wọ́n ń fòyàn lówó èlé àwọn náà ní àwọn òníyé máa fáwọn èèyàn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó sì sọ fún wọn nínú alukoran ọlọ́run ọba ní owó èlé ẹ má mà jẹ owó èlé ẹ má mà gbà owó èlé ẹ má mà débẹ̀ kò ní jẹ́ kí arísìkí ó tẹ̀ yín lọ́wọ́ kò ní jẹ́ kí òsì ó kù láwùjọ yín tẹ́ bá mọ̀ pé ẹ òsì ẹ wàhálà ẹ sówó èlé àwa wà láàní gbọ́ ní aláàní gbà a ní èyí táwọn òyìnbó gbé kalẹ̀ àwọn kèfèrí òun láàmà ṣe àyáwó èlé ńlẹ̀ yorùbá náà káwọn òyìnbó tó dé alẹ́ ìta ìyá náà àwọn náà ò ní filẹ̀ àwọn òyìnbó tún wá modernize fún wa débi pé wọ́n gbé ìṣẹ̀mí kálukú wa wọ́n gbé gba inú àhámọ́ ńlá kan òun náà ni pé òun ní lè ṣẹ̀mí rọrùn àfikọ́ yáwó èlé kò sì sí ṣẹ̀mí rọrùn nínú owó èlé láti lè bá a máa lu àwọn èèyàn jìbìtì láti lè bá a máa sàbòsí fáwọn èèyàn ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala oúnjẹ oyé wa nínú alukur'ani karim wípé a ewu ń bẹ lérí owó èlé gbígbà o okùnmọ̀hó haramu gbogbo àwọn àtiwájẹ́ mùsùlùmí òdodo tí wọ́n bá ní ìdájọ́ ká gbọ́ owó èlé ká fún èèyàn lówó èlé ká fowó léwó fáwọn èèyàn nígbà wọn fẹ́ yáwó kí ni ìdájọ́ rẹ̀ haramu ni o èèwọ̀ ni èèwọ̀ wa khuturatuhu tatajalla fi hadhihi al-ayati al wọ́n ní àwọn adáwájẹ́ mùsùlùmí kùránì ní kásí ṣẹ̀rí kùránì ọlọ́run ọba àlá olófin ránṣẹ́ sí wa nítorí kálíbà máa kàńtọ́ wà ń bẹ̀ láti lè máa fi ṣètò ìsẹ̀mí wa bí ìsẹ̀mí rẹ bá ti yapa kùránì ó ti ní problem bọ́ọ̀ bá ń rò pé ò ní ọ padà ní nítorí pé ìtàlùkọ́ àwọn bá ti pè ní igbó kò lè dọ̀nà ìtàlùkọ́ àwọn bá ti pè lọ́nà kò lè digbó láéláé ìtàlùkọ́ bá ti pè lórí ibú èèyàn ò lè sórí rẹ́ mẹ́ ìdákan àbá ti pè ní oríire èyàn lè sórí burúkú ń bẹ̀ wí òdodo ni a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní dhalikal kitab ọlọ́run bá ní sẹ́ rí tíra yẹn tá a fi ránṣẹ́ sí tíra yẹn la rayba fihi ọlọ́run bá ní ẹ má ṣe iye méjì lérí ẹ̀ ní tó bá wà ń bẹ̀ òdodo ni òdodo ni ká máa ṣòwò ọlọ́run ọlọ́run ní èèwọ̀ ni èèwọ̀ sì ní èyàn ò ní jòkó tí èèwọ̀ àbí kọ́ jẹ́ èèwọ̀ a kádàwọ̀ mọ́ba ọlọ́run sọ nínú Al-Qur'ani Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run dá wa pè ọlọ́run dá pè ọlọ́run pè ọ́ Allah ló pè ọ́ o kìí ṣe mi o ọlọ́run ní yá ayé ọ̀lẹ́dín àmọ̀nù ọlọ́run ni mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo látàkùlò rìbá ọlọ́run bá ní ẹ má gba owó èlé lọ́wọ́ àwọn èèyàn kẹ́ ẹ máa wá jẹ owó yẹn ọ̀yá èèyàn ní hundred thousand ó fi gba one twenty eh, hundred thousand lọ́wọ́ rẹ̀ sórí twenty thousand tó wà lérí ẹ̀nì òun ni wọ́n ń pè ní èlé ọlọ́run bá ní ẹ má mà jẹ́ àtọ̀ àfàmùdọ̀ àfà ẹ máa wá máa jẹ owó yìí nípele nípele lẹ́yìn oṣù mẹ́ta yóò tó sọ fún yín pé àní tó bá mọ̀ pé o ò lè san lóṣù kẹta tàjọdá ẹ ń fún nígbà láàyè tó bá di ẹ lẹ́yìn oṣù mẹ́fà kan san yóò tó fún oṣù mẹ́ta lé fún twenty thousand tó fẹ́ gbà tẹ́lẹ̀ yóò tó di forty thousand àtàáfà mọ̀dọ̀ àfà ọlọ́run bá ní ẹ mọ̀ wá multiply rẹ̀ fún wọn tí wọ́n bá ti lè san lásìkò ọlọ́wọ́n bá ní ẹmọ́jẹ̀jẹkújẹ o wattaqullah ẹlẹ́bẹ̀rù Allah la'allakum tuflihun kẹ́lẹ́ jèrè iṣẹ́ kẹ́lẹ́ jèrè sẹ̀mí kẹ́lẹ́ jèrè ayé kẹ́lẹ́ jèrè ọ̀run suratu alimuran aya 130 lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ wípé tẹ̀wá fẹ́ jèrè lérí bísínẹ́sì tẹ́ ń ṣe yẹn ẹmọ ìyàwó ilé la'allakum tuflihun èyí tẹ̀ ń yáyàn lówó àyẹ̀tẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ gba ládá lérí owó tẹ̀ ń yá àwọn èèyàn ẹ mọ́ fi lé ẹ̀yin tẹ́ fẹ́ ṣe bísínẹ́sì tẹ́ fẹ́ jèrè ọjà ọlọ́run bá ní ẹ mọ́ fowó èlé ẹ mọ́ fi ṣe bísínẹ́sì ẹ mọ́ fi ṣe contract la'allakum tuflihun tẹ́ wá fẹ́ jèrè lẹ́yìn náà tẹ́ wá fẹ́ bọ́ lọ́wọ́ ọlọ́njọ́ àlìkìyàmù tẹ́ fẹ́ jèrè pẹ̀lú ọlọ́run ọba ní owó èlé ọlọ́run ọba aláàmọ fi ń pa dúkìá run ni ni mo fi ń dá yẹn padà sẹ́yìn nínú ọlá nínú ọlà ni mo sọ yẹn dolòsì yẹmuhakulahu riba wayúrí bí sọdakọt ọlọ́run ọba ní ká máa wá ṣe sàárà fáwọn èèyàn àbí ká máa yá àwọn èèyàn lówó ká máa gba èlé lérí ẹ̀ eléyìí máa ń jẹ́ kọ́nà òsì fún èèyàn mo jẹ́ kárìsì kí ó pọ̀ yọ pọ̀ fẹ́ni tó yáwó yóò sì pọ̀ fẹ́ni tí ayálówó ẹni tá ayálówó tá wa ní ah nígbà tó wà á yìí ah, bu ọ mo sọ di sọdakọ ọlọ́run bá ní nígbà tó bu yẹn arísìkí rẹ̀ wá pọ̀ sí owó sí ọlá sí bá ní bí sàárà máa ń gbé yẹn ga bẹ́ẹ̀ náà ni owó èlé máa ń dá bẹ́ẹ̀ náà ni owó èlé máa ń dá owó èlé ọlọ́wọ́n bá ní yẹmu hakulahu riba ìmọ̀ yọ àlùbáríkà nu owó ni bọ́ bá dà pọ̀pọ̀ mówó yóò sì bowó náà jẹ àmọ́ tó o bá ń ṣe sàárà tó ń mú àwọn èèyàn lówó owó rẹ̀ ọmọ wa pọ̀ sí àdìsíkè rẹ̀ ọmọ pọ̀ sí àṣírí kéèyàn máa lówó sí kéèyàn máa bùn àwọn èèyàn lówó ni pé ẹgbà two thousand yìí ẹgbà two million yìí mo bùn yín ẹ máa fi ṣòwò owó tiẹ̀ náà pọ̀ sí. Suratu Al-Baqara two seventy six lọ́lọ́run ti ń sọ fún wa yìí pé òfò <laughs> òfò yóò gbowó èlé bọ́ gbà á tó níwọ̀ lọ fẹ́ gbà òfò sí owó yẹn ìwọ tí ọyá yẹn lówó èlé èyí tó fi lé yẹn tó bá yẹn lè gbà òfò padà sí owó tó bá dà á mọ́ yóò kó òfò báwo náà kọlọmọsẹ sọ níbi aburú ayé akura ní nǹka yẹn ni pé bí ṣe ń sọ ní sọbi kí wọ́n mùsùlùmí kó nínú àyà mi ọlọ́run bá ní yá ayú ẹlẹ́dí ní àmànù ọlọ́run bá ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo pe o ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ṣẹlẹ́ àwọn tí ò nígbàgbọ́ ò ní gbọ́ ní òjẹ́ kọ́lọ́run ó pè wọ́n ọlọ́run ti mọ̀ pé wọn ò ní gbọ́ kèfèrí ò ní gbọ́ mọ̀nàfíkì ò ní gbọ́ ẹlẹ́dí ní àmànù àwọn ni wọ́n máa ń gbọ́ tí wọn náà bá ti wá gbọ́ ò ti wà nínú ti dínkù ọlọ́run yá ayọ̀ lẹ́dí ní àmànù ọlọ́run ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìtẹ̀kùláhà ẹ bẹ̀rù Allah aláàtẹ̀sìn aláàtọ̀dá yín ẹ̀páyà rẹ̀ o kò sára tí o lè dá o kò sí tí o lè sọ yín dà ẹ bẹ̀rù ẹ̀ torí pé lílọ bíbọ̀ yín ìbẹ̀rẹ̀ àtàrin àti ìgbẹ̀yìn tẹ́ fẹ́ ṣe ọwọ́ ẹ̀ lọ́wà wọ́dàrú máa bá kìyàmínà rìbá ọlọ́run bá ní owó tẹ yáwọn èèyàn dèdè owó yẹn ní kẹgbà o sẹ́rí ìtẹ́ fi lé ọlọ́run ní wọ́dàrú ọlọ́run ẹ filẹ̀ ẹ mọ́ gbà o ẹ̀yin tẹ́ ti yáwọn èèyàn lówó èlé tí wọ́n ti gbowó lọ nínú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run ní ẹ bẹ̀rù mi o àpẹẹrẹ táyé fi mọ̀ pé ẹ bẹ̀rù mi òun náà ni pé gbogbo yìí tí ó léwu ọlọ́run ní ẹ fi ilẹ̀ mọ́ gbà á mọ́ in kuntum mu'minin jẹ́ pé olùgbàgbọ́ bá ní yín lóòótọ́ ọlọ́run bá la ó ní yayọ ọ̀dọ̀ tẹ́lẹ̀ amanu ó ní ittaqullaha ó ní wazaru ẹ̀rì ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù mi ẹ fún èlé lẹ̀ ẹ má gbèlé mọ́ tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo fa in lam taf'alu ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ bá wá ní ẹ̀ ní gbọ́ ẹ̀ sì ní gbà ẹ̀ ní filẹ̀ fa'zanu bi harbin minallahi wa rasuli ẹ̀ máa wá palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn náà látọ̀dọ̀ ànábì gbàtà ànábì ń bẹ láyé ànábì ti kún sí ọlọ́run lókù tí ọba yín yà ọlọ́run nìkan lọ́sẹ̀kù ọba tí ó sẹ́kù títí ayé ọlọ́run ọba ní ẹ máa palẹ̀ mọ́ ogun ẹ dákun ta ní ọ̀bọ̀ ọlọ́run jagun nu wa tàlọ́jọ́ olùgbàgbọ́ òdodo tòótọ́ tí wàá ní ọlọ́run lókù tó ń fẹ́ bá jagun ẹni tí lè ya owó èlé níbi tí ń ya ó òun náà fẹ́ kọjú sọ́lọ́run láti bọ́ lọ́n jagun ọlọ́run wá ní ẹ máa wá palẹ̀ mọ́ fógun èmi ọlọ́run fúnra mi níwà bá yín jagun fàyè ń tóbi tó m ọlọ́run bá ní tẹ bá wá tú bá tẹ ní ẹ̀gbówó èlé má ẹ̀yin tẹ̀ lọ́lẹ̀ yáwó èlé ẹlẹ́ẹ̀yáwó má ẹ̀yin tẹ̀ ń gbà á ẹlẹ́gbàá má ẹ̀yin tẹ̀ ń yá àwọn èèyàn lówó èlé ẹ̀yin náà fowó lé má ẹ̀yin kàn yá àwọn èèyàn ní owó ẹ̀sìn gbàdé díẹ̀ padà ọlọ́run tẹ bá ti tú bá ń bẹ̀ falakumru usu amwalikum àwọn owó yín kápítà yín owó yín èyí tí bẹ lọ́wọ́ àwọn èèyàn ẹ̀yin lẹ́ni o ẹgbà dédé owó yín padà èlé orí rẹ̀ ní kẹmọ́gbà falakum ru'usu amwalikum kápítà yín owó yín ó jẹ́ pé ẹ̀yà àwọn èèyàn ọlọ́run ní ẹgbà yẹn èlé tó wà lérí ẹ̀ ọlọ́run ní ẹmọ́gbà lọ́wọ́ wọn mọ́ ẹ̀yin lẹ́ lówó yín ẹgbà o ọlọ́run ní látàdìlẹ́múná wàlá àdúdìlámù ọlọ́run ní ẹmọ́ sàbòsí ẹmọ́ lò wọ́n jìbìtì háyá tálíkà ní one million ká one point two ọlọ́run ní àbòsí ni ọlọ́run ní ẹmọ́ sàbòsí Eh, two hundred thousand tó fẹ́ gbà lérí one million yẹn ọlọ́run bá ní àbòsí ni ó wọ́n gbà ó ọlọ́run ní ẹ má ṣàbòsí wàlá dùbìlámù àwọn tí wọ́n sì yáwó lọ́wọ́ yín káwọn náà dá owó tí wọ́n yá padà láì ní fi èlé kún owó tí yín náà tó wà lọ́wọ́ wọn tọ́jẹ́ ti pìlẹ̀ yẹn ọlọ́run ní káwọn náà san padà fún yín o ẹgbowó yín ẹ má gba èlé. suratu al-Baqara quran two verse two seventy eight two seventy nine alukoran ọ̀rọ̀ ọlọ́run ni o yàrá ọba ọlọ́run ọba aláàkọ́sánú wa kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí tá a bá ti ní a máa dá àṣẹ ọlọ́run kọjá wàhálà náà là máa ran èyí tó wá ń bẹ̀ òun náà ni pé ọlọ́run bá aláà sọ fún wa yín pé gbogbo èyí tí a ti ṣe kọjá tá a bá òun ò ní béèrè mọ́ òun ò ní béèrè lọ́wọ́ wa mọ́ ìwọ tó ti yá wèlé dàsìkò tí ń sọ̀rọ̀ yìí tó lọ ya mọ́ ọlọ́run ní gbogbo tó ti yá síwájú òun ní jẹun yà lérí ẹ̀. nínú àwọn ewu tó wà fún owó èlé ẹ̀yọ́ màyá mi òun náà ni pé tawa'ada Allahu bin nar ọlọ́run bá aláà wá ní tí òun bá bá jagun tán nílé ayé ń bí òun tún bá jagun lọ́run ìtumọ̀ ni pé yóò tún wọná lọ́run ọlọ́run lóun wọ́n bá jagun láyé tọ́lọ́run bá ti ń báyàn jagun láyé yóò máa dọ̀rọ̀ ọ̀yàn rú nìtumọ̀ ẹ̀ ọlọ́run bá aláà wá ní tó bá tún wá padà wá sọ́dọ̀ òun òun tún wá kì í bọnú ná ọlọ́run bá aláà ọba ní wàmọ́ ní àádá ẹni bá tún padà sí owó ọlọ́run bá ní ọmọ náà ní ọ̀jẹ̀ àwọn tí ó wọ̀ náà ní ọ̀jẹ̀ wọ́n sì pẹ́ nínú náà dásìkò tó bá wò wọ́n lọ sọ́tò bákọ́rọ́ Quran two ayah two seventy five sori pé owó èlé nísìnyí ó ti yọ yí pé ó léwu èmi kí mo sọ pé ó léwu ọlọ́run ló sọ pé ó léwu ó léwu fún àwùjọ ó sì léwu fún individual àwọn tá à ń jẹ́ aráàlú ó léwu fún fábílì kọ̀ọ̀kan àti erí kọ̀ọ̀kan nínú ìlú gbogbo olùdó máa ń èlé wọn ò ní sẹ́tù wàhálà wọn máa bá wọn bọ́yẹ̀ màbẹ́ẹ̀ mọ̀ lẹ́yìn gbàtà ti mọ gbogbo àwọn kòtòrọ́tù àríba àwọn ewu tó wà fún owó èlé yìí ọlọ́run wá sọ̀rọ̀ kan náà Al-Qur'an tó fi ń dùn wá nú gbogbo àtàgbò owó èlé àbáwá tí a máa ń yáyàn lówó èlé ọlọ́run faman ja'ahu maw'idah ọlọ́run bá ní ẹni tí taniji bá wá bá ẹni tí wàásì bá wá bá min rabbi látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ló ti wá o fantaha tó tó bá ti jẹ́ pé yóò ní èlé ó ní bàbá tí yáàyàn lówó èlé àbí ìyá tí yáàyàn lówó èlé àwọn kọ́ ọ́fíìsì rẹpẹtẹ ẹ owó èlé ni wọ́n ń yá àwọn èèyàn tí wọ́n ń pè ní báǹkì àwọn báǹkì wa túbá àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ àwọn md ibẹ̀ wọ́n láwọn túbá ọlọ́run gbogbo ẹni tó bá lóun ọ̀yáwó èlé má fálá uhu máa sálá gbogbo èyí tó ti yá síwájú ọlọ́run ọba yanjú ẹ̀ ọlọ́run ní òun ọlọ́run lòun wàá bá tún àlámàrí rẹ̀ ṣe wọ́n lánàá mí fún wọ́n sànú ẹ̀ oníwọ̀n ọlọ́run mọ́ Suratul àyà two seventy five lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ni pé kò sẹ́sẹ̀ téèyàn sẹ̀ bó ṣe kọ́ lágbára tó kó tóbi tó tọ́lọ́run bá aláwò ṣetán láti ṣàforíjì fún yàn. nínú àwọn ewu tí ó wà níbi kéèmọ̀ yáwó èlé òun náà ni pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì sọ fún wa yìí pé ọlọ́run sọ fún òun pé ìbínú ọlọ́run máa rọ̀dọ̀dọ̀ lérí gbogbo àwọn tí wọ́n bá ní í ṣe pẹ̀lú owó èlé ìbínú ọlọ́run ọba aláwọ̀ máa ṣẹlẹ̀ lérí àwọn tí wọ́n máa ń yáwó èlé asuhabu riba mal'unun ànábì ọlọ́run ọba alá ó ti ṣe pèlè wọn ègún bẹ lérí wọn látọ̀dọ̀ ọlọ́run ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì ní la'anallahu akila riba ànábì ọlọ́run ọba ti làánà gbogbo àwọn tí wọ́n ń jẹ owó èlé èyí ni àwọn tí wọ́n ń yáàyàn lówó tí wọ́n bá yá àwọn lówó ẹnì kejì tọ́lọ́run ọba alá nínú àwọn tí wọ́n ń ṣe pẹ̀lú owó èlé òun lẹ́ni tí ń fún yàn jẹ mú kílà òun ní tálíkà oníbùkátà tó wá yáwó òun ló fún lówó yẹn jẹ ọ̀sánwó ojúlówó tán ó tún wá fún lélẹ̀ ó fún jẹ mú òun ákàlà yóò kìlò. wàṣà ìdẹ́ ihi àwọn tí wọ́n jẹ́rìí sí witness ipe ó wa ipe ó wa nígbà tí wọ́n ń yáwó ó sojú wa àwọn witness àwọn náà wà ń bẹ̀ àdébíyọ́lọ́ tí ó fìlè fọ́ọ̀mù kí ni orúkọ yìí id card yín dà yóò fìlè fọ́ọ̀mù ìyẹ̀bá ilẹ̀ ya ẹ̀hẹ́ yọ sáyìn rẹ̀ òfin riwaya nínú ẹgbàá wa kan anábì ni wàkọ́ ọ̀la humusawa anábì ni gbogbo wọn pátá bákan náà lẹ̀ṣẹ̀ wọn ẹni tí ń fòyàn ẹni tí ń gbà ẹni tí ń jẹ́rìí ẹni tí ń kọ́ gbogbo wọn pátá ẹ̀ṣẹ̀ kankan náà ni gbogbo wọn dá ẹ̀ṣẹ̀ wọn ò jura wọn lọ ìwọ́n tó ń ṣiṣẹ́ níbi wọ́n ti ń gbowó èlé ìwọ́n tó ń lọ lè yáwó èlé ìwọ́n tó ń gbowó èlé bọ́ba ní kinní kan bàjẹ́ nínú ayé rẹ̀ ìwọ ló fà á o àdánwò tó kó sí ìwọ ló fà á ànábìtì kì ọ́ ń lọ yìí pé mọ́mọ́ bá wọn ṣe mọ́mọ́ bá wọn ṣe mọ́mọ́ wà pẹ̀lú wọn mọ́jẹni tí ń yáwó mọ́jẹni tí ń yáàyàn mọ́sìjẹni tí ń jẹ́rìí sí mọ́sìjẹni tí ń kọ́ kọ́lọ̀ wọlé àánú ẹ̀ kọ́lọ̀ wọlé agbára ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà sí wa lórí rẹ̀. tààrífù rìbá ètò wọn pè ní èlé wàzíyádàtú fil qard òun náà ni káyáàyàn ní nǹkan ó lè jówó ó lè jẹ́ àwọn nǹkan míì tí àmọ́ wọ̀n bí ẹ̀wà bí ráìsì bí làbídùn bí jẹ́rọ kọ́tà jẹ́ nǹkan tó jẹ́ pé ayé àyàn ni ó lè jẹ́ cash ó sì lè jẹ́ nǹkan tá àmọ́ wọ̀n tá a bá ti yára wa kò gbọ́dọ̀ lé ni wọ́n pè ní riba nasi a wọ́n riba fọ́ọ̀d riba nasi a riba ta'khir eléyìí gbajúmọ̀ láwùjọ wa wọ́n ní ó wà kọ́líbù dẹ́yìn ní alẹ́ lè mọ́sẹ̀rì ẹni tó fẹ́ yáwó ká sọ́dọ̀ ní gbèsè lẹ́yìn ìgbà tó ti jẹ gbèsè owó tá a ya tẹ́lẹ̀ lásìkò jàhìlíyà kánẹ́bí tó dé wọ́n ní àìmọye àwọn èèyàn ọmọ lọ́lẹ̀ yáwó arákùnrin kan yọ́ya arákùnrin kejì yọ́ya lówó pé ìjọba yìí ní gbowó mi ò ọ̀yẹ̀dà halal ajalu tó bá dé àsìkò tí wọ́n fẹ́ gbowó ẹ̀ padà qala lahu yọ́wà sọ ni àbí ọ́ yàwó wọ̀nyí wọ̀ fáwú tó bá fún olóró ẹ̀ padà yóò gbowó ẹ̀ wọ̀nyí la tó bá ní ṣe ó sì fún un lásìkò díẹ̀ sí záàdà hádà fìrọ́júlì wà záàdà hádà fìlìmáàlì àyè fún un lásìkò díẹ̀ sí àyè fún un lásìkò díẹ̀ sí lẹ́yìn oṣù méjì ọkọ̀ wa sanwó padà àmọ́ owó yẹn yóò tún lé yóò lé o ní ẹ̀yọ́dà òwọ́sàn one point two làdéhùn wọn tẹ́lẹ̀ yọba tó sọ di one point three fẹ́yàtọ̀ yáàfù lìmọ́lú fi zimmatil madin wọ́n ní gbèsè ọmọ wa pọ̀ sí lọ́rùn ẹni tó yáwó eléyìí ni ìpìlẹ̀ owó èlé ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ọlọ́mọba ni wọ̀nyí kana zu ọlọ́mọba ni àwọn tí ara ní tẹ yá lówó tẹ́yìn náà sì màpara ni wọ́n fanatharatun ọlọ́mọba ni èèyàn tí ó fẹ́ sanwó tí ó yá lọ́wọ́ rẹ̀ tí ó wá rí san lásìkò tí ẹjọ́ dá ọlọ́run ní fanásara tún ilẹ̀ àmọ́yẹsára ẹ̀ẹ́sẹ̀ kúkú lọ lára kẹ́ni kọ́ san lásìkò míì tí ọ̀rọ̀ ọlọ́run láì ní fi owó bá lakum ọlọ́run bá ní orí mẹ́mẹ́ fún yín in kuntum ta'lamun tẹ́ bá lọ lè mà torí pé àìmà ló jẹ́ máa fowó lé fún wọn àìmà ló jẹ́ máa ní tálíkàlà ah dáadáa tó wà ń bẹ̀ ní òjẹ́ kẹ́lẹ́ fowó yẹn ṣe sàárà fún ipe mo kúkú bù wọn kí ni yọ ọ́ kò nínú ìrònú nínú ìdààmú sọ́tòlù bọ́kọ́ra koran two aya two eighty ìlọ́wà eléyìí ẹ̀yọ́ mayami òun náà ni wọ́n ń pè ní ribad nasi'a ribal fadl ẹ̀yọ́ mayami wọ̀ bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ ibiṣẹ́ mìíràn ẹ̀yìn ibi ziyada oníkọ́dé pé afẹ́ ta nǹkan ìta afẹ́ ta yìí afẹ́ fẹ́ ra irú ẹ̀ irú ẹ̀ náà la fẹ́ ra gẹ́gẹ́ bí góòlù lápèjúwe àti gold gold tó ti pẹ́ àti gold tuntun mo wá kó eight gram of gold èyí tó ti pẹ́ mo kó wá fún ọ ìwọ fẹ́ rà mo wá ní efe gba eighty five grams of gold lọ́wọ́ rẹ̀ góòlù náà góòlù ń jẹ́ lápèjúwe kó kó sílífà ten grams wá kí wọ́n á sọ fún ọ pé Eh, torí pé eléyìí ti pẹ́ mi ò ní fọ́ ní ten grams o ń fọ́ ní eight grams torí pé sílẹ̀fà tuntun lèmi fẹ́ fọ́ èyí tí wọ́n mú wáyé ti pẹ́ àwọn ní kò gbọ́dọ̀ lé síra wọn kò gbọ́dọ̀ lé síra wọn wọ́n jẹ́ pé àjọfẹ́ pààrọ̀ ẹ̀ ẹ̀ẹ́n yádàmbíyẹ́dìn tó jẹ́ pé èmi ní ìwọ ni kò gbọ́dọ̀ lé síra wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa òun náà ló ṣe owó náírà tí àwọn èèyàn ná lásìkò yìí tó jẹ́ pé eh, ó sì wúlò á sì ná àti owó náírà tuntun tó ṣẹ̀ dé kémi kó owó náírà tuntun lọ́wọ́ fifty thousand kí wá ní ìwọ tó fẹ́ gba new note lọ́dọ̀ mi ìwọ san fifty five thousand yóò máa jẹ́ five thousand léèrè àtòwó tó ti pẹ́ àtòwó tuntun tàbá sì fẹ́ rà lọ́jà nǹkan kan náà láfẹ́ rà á jẹ́ pé ìwọ tí okòwò tí ó ti jẹ́ owó jọ̀hún tó kó wá èmi tí mo fún ọ lówó tuntun tó ṣàbòsí fún ọ owó náírà old note àti new note tàbá fẹ́ pààrọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ lé o èyí tí wọ́n pè ní ríbá alfọ́dúnlé nìyẹn kò gbọ́dọ̀ lé tó bá ti lé èyí tí wọnú rìbá anábì ní azahabu bi zahabi góòlù pẹ̀lú góòlù kò gbọ́dọ̀ lé ṣọ́ra wọn nítorí bá yánà nìkan dá padà wọ́n lè fi dọ́ bìlẹ̀ fi dọ́ ẹ̀fẹ́ yá sílífà lọ́dọ̀ ara yín àbẹ́ fẹ́ ta kò gbọ́dọ̀ lé ṣọ́ra wọn o eléyìí ni ríbá nasi'a anábì wa muhammad sallallahu alaihi wa sallam ànábì ní azahabu bíi zahabi bẹ́ẹ̀ bá pààrọ̀ góòlù lọ́wọ́ ara yín abẹ́fẹ́ rà kọ́mọ̀jura wọn lọ wọ̀lẹ̀ fídọ́ bíi fídọ́ ìbàjẹ́ sílífà náà kọ́mọ̀jura wọn lọ wọ̀lẹ̀ bóru bíi bóru agbẹ́jìrò lẹ́ bá fẹ́ gbà lọ́wọ́ ara yín ẹ̀mọ́jì ó lé ẹ̀mọ́jì ó dé o wọ́n ṣàìrò bí ṣàìrì tó bá jẹ́ pé wíìtì lẹ́ fẹ́ gbà lọ́wọ́ ara yín ẹ̀mọ́jì ó ẹ̀mọ́jì ẹ̀fẹ́ yáyọ̀ lọ́wọ́ ara yín iyọ̀ gbọ́dọ̀ lé o masalam bi mis bákan náà lọ́gbọ́dọ̀ jẹ́ sawa àbí sawa kílò kan náà lọ́gbọ́dọ̀ jẹ́ déédéé lọ́gbọ́dọ̀ jẹ́ o yàtọ̀ bí yẹ́dí láì ṣe pé ẹ lọ lára ẹ mọ́ lọ lára o ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ni kìtàlọ́fàtà àti àṣìyá nínú ẹgbẹ́ wa mi ànábì ní ti àwọn nǹkan yìí bá ti yàtọ̀ sọ́ra wọn bóyá gàárì àtẹwà ẹ̀yin lẹ́fẹ́ fi pààrọ̀ ó ti yàtọ̀ nìyẹn góòdì àti sílífà lẹ́fẹ́ fi parọ̀ ẹ̀fẹ́ fi támúrù àti wíìtì ẹ̀fẹ́ fi parọ̀ ẹ̀tọ́ bá ti yàtọ̀ síra wọn ànábì ní fàbí ò kẹfà sí tó ànábì ní ẹ̀ta bó bá ṣe wù yín ìdá kan yẹ́dàn bí yẹ́dì tó bá jẹ́ pé ẹ̀ nílọ lára ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa eléyìí ni ẹ̀sìn ọlọ́wọ́n bá torí kábùsí kọ́mù bá wọ̀ náà torí kábùsí kọ́mù bá wọ̀ kọ́lọ́mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi ẹ̀rí lè ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí à ń yáwó èlé à ń gbowó èlé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lè ní à ń fi owó èlé ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lè ní à ń ṣiṣẹ́ níbi wọ́n ti ń yàyàn lówó èlé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lè ní à ń lọ lè bá àwọn tí wọ́n ń yàyàn lówó èlé dòwò papọ̀ láti ṣe bísínẹ́sì papọ̀ gbogbo àwọn eléyìí à ewu ńlá ni lérí ẹ̀sìn wa téèyàn bá yàyàn lówó kò gbọdọ̀ ráfà kankan bẹ̀ lẹ́yìn kọ́mọdé ti ládàá lọ́dọ̀ ọlọ́run àti àlékún bùkún àlékún oore látọ̀dọ̀ ọlọ́ àtàrò rìbà ẹ̀yọ́mọ̀ ìyá mi kí wá ní àwọn àdánwò tí ọmọ báyàn téèyàn bá lẹ́yìn ọ̀gbọ́ àwọn àdánwò tí ọmọ báyàn téèyàn bá ń ní ṣe pẹ̀lú kọ́mọ yáwó èlé àbí kọ́mọ gbowó èlé ṣe rí àwọn àtàrò yìí eréṣin méjì ni àtàrò rìbà alẹ́ fardi wà àtàrò rìbà alẹ́ mujtama' Eh, tó bá jẹ́ pé èèyàn máa ń dánwò èlé gbà àdánwò tí wọ́n máa bá àyàn eh, àbí àwùjọ tó jẹ́ pé owó èlé gangan ni wọ́n fi ń sẹ̀mí ń bẹ̀ àwọn àdánwò ni wọ́n máa bá wọn láwùjọ yẹn inú àdánwò tí wọ́n máa bá olówó èlé tí ọba túbá òun náà ni pé tàtàkà labu alẹ́ ìdúró yóò gbogbo àwọn tó ń yáwó àwọn náà mọ̀ náà fi máa ń pè ní owó alájẹmọ́sùn eh, èèyàn lè kọ́mọ̀sùn rẹ̀ gan ara ogun tọ́lọ̀ ń bá jà ní lẹ́yìn náà alqalaq fi nafs ẹ̀mí ò ní balẹ̀ ẹni tó ọ yá owó èlé wọ́n ní ọkàn rẹ̀ ò ní balẹ̀ sọ́rọ́ ẹni tí ń yáyàn lówó èlé náà ọkàn tiẹ̀ náà ò ní balẹ̀ o torí òun náà ò fọkàn balẹ̀ sí pé owó wọn wọlé padà àwọn méjèèjì wọn jọ ní sùn ni aláyàmọ́sùn alájẹmọ́sùn náà ń pè lówó èlé àwọn méjèèjì náà wọ́n lè wo kó gbèsè lẹ́ni táyọ̀ tó bá ti wọ ọlọ́ ẹni tí wọ́n yá lówó wọn lè gba kọ̀látà rẹ̀ àwọn nǹkan tó fi kalẹ̀ tó pé ó padà wá di onígbèsè ẹni tó sì yáyàn lówó náà òun náà fún rẹ̀ ó lè má rówó rẹ̀ gbà wọlé àwọn méjèèjì wọn ni wọn padà jẹ gbèsè lẹ́yìn náà ọkàn wọn ò ní balẹ̀ lẹ́yìn náà adamu sèjáàbà ti dùn á lẹ́yìn náà wọ́n máa ò ní gbogbo ẹni tí máa ń yáwó ní gbà ẹni òwò náà yọ padà bọ́ sí pàgbòrè wọ́n ní ẹni tí yọ yáwó èlé yìí owó èlé tó wà lọ́wọ́ ẹ̀ tó bá lóun fi ṣe sàárà òun kọ́ mọ́sálásí òun tọrẹ àánú òun ra àwọn àfa lọ́wọ́ wọ́n ní sàárà rẹ̀ òun ní gbà torí dọ̀tí ni ọlọ́run sì gbà dọ̀tí tí bá wọn fowó yìí tọ́mọ tí fún fúnyàwó lóúnjẹ tí fún fọmọ lóúnjẹ wọ́n ní àdáwò lánìí o àdánwò ńlá ni o ìmọ̀ ọmọ ya ìyàkuyà máa dàdàkudà ẹni tí yáwó èlé wọn ni yáwó padà sákò láwùjọ nígbà tí gbèsè bá pọ̀ tán yáwó padà sá lọ yọmọ wa lọ lè gbé ìlú tí mo ti máa rí ẹ̀mí rẹ̀ wá ní balẹ̀ ńbẹ̀ wọ́n ní máa ń fa àárẹ̀ ọkàn yìí máa ń fa àárẹ̀ ara owó èlé máa ń fa stroke owó èlé máa ń fa hypertension owó èlé máa ń fa kú ògìjì ọlọ́run ti kádà àpéjọ náà ní ó kú o èèyàn yóò jẹ́ pé owó tó gbogbo ẹni tí yáwó èlé tónú rẹ̀ ń dùn pé akẹ́kọ̀ọ́ sóhun ìkẹ́kọ̀ọ́ sí nǹkan ṣe o nǹkan sì ń bọ̀ wá sí torí ọlọ́run ọba aláwọ̀ ní sọ̀rọ̀ àmì rí bẹ́ẹ̀ ìyí tó níjà burú sílẹ̀ ní kọ́yà dìde tó bá kọ́ mọ́ndé bẹ̀ mọ́ kọ́lọ́run ọba aláà kò lè firi jọ. àtàrò rí bá alẹ́ lè mú tíọ́mà ẹ rí àwọn orípa burúkú tíọ́mà ṣẹlẹ̀ láwùjọ tí wọ́n bá ti ń yá owó èlé tó láì ní gbèlè káwọn èèyàn kan yá èèyàn lówó nítorí ọlọ́run wọn ní kò ní sí mọ́ nítorí pé àwọn tí wọ́n ń yá àwọn èèyàn lówó èlé àwọn èèyàn wọn máa sọ fáwọn tọ̀hún pé owó wà ń bẹ o owó wà ń bẹ o ẹ̀ mọ̀ yá èèyàn lówó lásán o kọ́dà èlé ibẹ̀ lòún ná lọ́wọ́ báyìí wọn tí débi ojú owó ẹ̀yin náà ẹja sí o kẹ́yìn náà kẹ́ gbìyànjú ẹ̀yẹ kẹ́ máa yá èèyàn lówó kẹ́ máa gbélé o wọ́n ní báwọn kan bá ti ń gbèlé láwùjọ àwọn ẹlòmíràn tó fẹ́ yá lówó wọ́n ní àwọn náà ẹ̀ wọ́n kọ́ wọn bàpò òye wọn ò ní yáyàn lówó láì ní gbèlè torí pé yọmọ ògbà ah, kí ló dé tẹ àwọn ò ní gbèlè ń tàwọn àwọn kan gbèlè àwọn ò wá ní gbèlè ń tàwọn ọ̀dà àwọn òkúkú yáyàn lówó tí ọba ti ní sílẹ̀ àwọn yáyàn lówó kásì yáyàn lówó yọ jẹ́ kan nínú àwọn iṣẹ́ olóore tẹ́yìn máa fi ń súnmọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àdánwò tí wọ́n máa bá àwùjọ albaqada wal adawa bayna afrad al-mujtama ogun láàrin àwọn tá ń yára wọn lówó tá ń gbowó èlé gbogbo àwọn tó ń yára wọn lówó èlé tí wọ́n ń gbowó èlé ẹ̀rí pé wọ́n yé sọ̀rọ̀ ẹ̀ nítorí pé ìfẹ́ ọ̀tàn láàrin wọn ọ̀tàn kan ti wọlé mọ̀ wá dà kò ní ṣèfẹ́ láàrin wọn tọ̀hún ní ìjọ wa yáwó ń bí ó sunkún wá bí ni o ọwọ́ agbowó tán kò fún un lówó òun mọ́ tọ̀hún náà sọ pé nígbà tó ń wá sunkún wá bọ̀ tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ tó tún wá dìkún fóun ọ̀yá òun ní one million ó tún wá ní kóun tún san wọ́n ní wọ́n padà dọ̀tá wọ́n padà di ẹni tí wọ́n mọ̀ léra wọn káàkiri ọmọ ya owó èlé owó èlé ìwọ ni o àdánwò ni o kọlọmọsá sọ ní kọkàn wọn bẹ́ẹ̀ o subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha anta astaghfiruka wa atubu ilayk wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh adúpẹ́ fún Ọlọ́run ba subhanahu wa ta'ala tó dise ni rogun fáwọn fadila to sheikh komo gudun yunus akomede hafiza ulahu ta'ala láti fún wa lóúnjẹ mi tẹ̀mí tẹ bákan náà ẹ pàdé wa ní dédé àkókò yìí lóòrọ̀ ọ̀la títí táàtò fi pàdé àkíra wá ń pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh